other things tó ń ṣe ò ní jẹ́ kó fìn ok òun kọrin òun ránṣọ òun kọrin òun ṣerun òun kọrin òun tajà so báwo ni nǹkan ṣe fẹ́ fìn ẹ́ tí kan bá tó bá flop lẹ́nì wàá fi kejì wàá fi gbé sókè òun ló jẹ́ kémi di ìyá olówó tẹ bá fẹ́ raṣọ ẹ fẹ́ ra bàtà àtọkùnrin àti obìnrin bed sheet anything tẹ bá fẹ́ ẹ wò mo tún tẹran ọdún ìyẹn tún kọ́ ẹlẹ́mìíràn ah, jọ Facebook kí ló fẹ́ tà ah. an tí mi ì bá ti jalè tí mi lè dọ́kọ lọ́kọ. yàrá bí yàrá ọba náà yàrá bí yàrá ọba náà ẹ̀kọ́délé hájà tì náà bí orin wọn ti hábọ̀dàlà káàdìrí asalaamu wa rahmatulahi wa barakatuh orúkọ ti tèmi ni Saida Fatima Ọlámidé tí gbogbo èèyàn mọ̀ sí ìyàwó Facebook Mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin, ah! Ó ti lé ní ọdún díẹ̀. Àm, um, ṣé mọ̀, gbogbo wa náà la bá yàn níwájú. Lágbára Ọlọ́run, àwọn èèyàn náà tún ń bọ̀ lẹ́yìn wa. Ṣùgbọ́n tí a bá wí pé twenty years mi ì ja Bẹ́ẹ̀ ni, ẹni tí mo jẹ ogún orin lọ́wọ́ ẹ̀, àti ìyá mi àti bàbá mi ni. Nítorí pé kí ni àwọn méjèèjì ilé olórin ni wọ́n. Tó bá jọ bẹ̀rẹ̀ báyìí, bí ìgbà tí Táyé àti Kẹ́hìndé ń ṣe rehearsal ni torí pé èmi ni ọmọ anígilájé èmi lọmọ adúró dẹkùn má ṣojo ilé wa gangan lórí ń gbé ọ̀dẹ̀dẹ̀ wa lórí ń fi ṣe ibùgbé tabaníka wo album tí mo ti ṣe ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n èyí gbé mi jáde gangan tí mo lérò pé ó gbé mi sí orí gbá ni ìrìn àjò ẹ̀dá àmọ́ èyí tó sọ mí lórúkọ ìyàwó facebook òun gangan náà ni ìyàwó facebook tèmi àti alhaji abdulkabir alayande èrè àsálàtù tí àjọṣe. ẹ nílé olórin tá bá ń sọ̀rọ̀ mentor kíní kan ẹ wò kéèyàn ṣáà kéèyàn gbọ́kàn lọ́lọ́run kó dẹ̀ wá èèyàn gidi fi ṣe mentor because ẹni tó bá lóo mú o mọ ìwà tó wà nínú wọn o mọ nǹkan tó ń ṣe ní kọ̀rọ̀ ìta rí ní gbangba òun là ń tẹ̀lé ṣùgbọ́n etí mi ò fi ní bo náà lọ́hùn mọ́ra torí nǹkan tó mú mi lọ ilé kéwú gangan òun ni pé ìgbà tí máa Queen Saida Rashida Al-Mubarak tí mo máa ń rí wọn ká ah, báwo lẹni ṣe dá yàtọ̀ nínú gbogbo àwọn olórin zikiri ni ṣùgbọ́n èmi mo mọwọ́ tó ṣe ń kíyàn tó máa kọrin ní Yorùbá dó àwọn ò kì í ṣe ṣùgbọ́n zikiri ló máa ń ṣe ló jẹ́ kí n lọ sí Darul Hikmah Wale Rashad gangan ìyẹn ló dẹ̀ jẹ́ kórin mi yàtọ̀ nínú ti àwọn yòókù nítorí pé kí ni mò ń kọ orin tó bá fẹ́ ṣe pàtí ẹ birthday ni ìkómọ ní nǹkan kan mo dẹ̀ tún ṣe zikiri ìyẹn ló jẹ́ kó orin tèmi kó dá yàtọ̀ láàrin torí kò sábà kọ́ mọ̀ ẹlòmíà máa ṣe zikiri kò ní kọ orin ẹlòmíà dẹ̀ kọ orin kò ní mọ zikiri ṣùgbọ́n torí mi mú kéwú mọ́ títọ̀dọ̀ mi mo wá kí n tó ṣe òun ló jẹ́ kó orin mi yàtọ̀ nínú ti gbogbo àwọn yòókù. ẹ tá a bá ń sọ pé achievement kò dìgbà tá a bá kọ́lé tá mọ́tò tá a ṣe gbé oríṣiríṣi nǹkan tó wà flashy kan tó sọ pé yàn achieve wàlélà ilhamd mo ní ọkọ tó jẹ́ ọkọ ti tèmi mo dẹ̀ láwọn ọmọ alálùbáríkà yẹn náà tó ìyangàn fún mi nínú industry mm, tá a bá ń sọ̀rọ̀ bóyá mo ti wà fulfilled àbí mi ò fulfilled well ẹnìkankan ò lè sọ torí ọlọ́run ló mọ ẹni tó kàn tí n bá ṣe orin lẹ́nì tí mo ṣe lọ́la tí mo ṣe lọ́túnla ìyẹn ò míì pé ah mo ti ṣe orin fifty mo ti wà fulfilled ṣùgbọ́n kọ́ ló ń gbé gbogbo wa dé ibi ayọ̀ àti ibi àlùbáríkà tí a fẹ́. Tá bá sọ wípé èwo ló dáa jù nínú àzíkìrì àti general music, well, to me méjèèjì kò sáyọ̀ dànù bẹ́ẹ̀. Nítorí ẹlòmíì, even àwọn ṣéwù mi tí bá lọ play fún wọn máa sọ fún yín pé pure zikiri làwọn fẹ́. Ẹlòmíì dẹ̀ ré, ó máa sọ wípé orin, mo ti rí artist kan tó pè, tó ní kó wá ṣe zikiri, ó ní ẹ ṣà mọ orin tó ń kọ kẹ́ tó pé òun. But irú èmi tí mo lọ ilé kéwú, tí mo ṣe wàhálà lórí nǹkan tí mò ń ṣe, òun ló jẹ́ kí orin tèmi dá yàtọ̀ nínú àwọn yòókù nítorí pé kí ni zikiri ọ̀tọ̀ ni orin kíkọ ọ̀tọ̀ ni ṣùgbọ́n méjèèjì náà ló dá ó wá dìpẹ́ǹd lórí bá a ṣe fẹ́ rere lórí ẹ̀ nítorí ọmọ á ní iṣẹ́ la rí àárò ọlọ́run má ṣe wá lóníṣẹ́ tó bá yin ọlọ́run tó yin ọlọ́run ó tèkè ẹni tó bá mọ nǹkan tó ń sọ ní lárúbáwá kó tó lè wà ná ẹ lówó ṣùgbọ́n tó bá kí ọlọ́run yẹn tán tó tún wá túmọ̀ nǹkan tó sọ fún wọn ní yorùbá àà kí ló fi ń dùn tó yẹn bíi muhammadu hamadu muhammadu hamidu muhammadu bashirun muhammadu ẹ wo ṣẹrẹ́ni tó sì ẹ̀ kọ́kọ́ ń gbọ́ ohun yẹn inú ẹ̀ á máa dùn lọ́tọ̀ tó bá tó wá sọ bẹ́ẹ̀ tó bá ní ah anabi lẹ́ni rán muhammadu lẹ́ni tọ́lọ́run yàn ẹ jẹ́ ká ṣe kẹ̀ṣígẹ̀ fún bàbá Fatima ẹ wo, inú oníkálukú àdúgbò torí pé kí ni mo ti sọ èdè táwọn alálàáfà gbọ́ mo ti sọ èdè táwọn yálà ta eléko tó fẹ́ gbọ́ eléyìí jẹ́ pé méjèèjì kò sí àyọ̀dànù nínú ẹ̀ tàbá wa ní ká advise ara wa àti àwọn nǹkan tá à ń lack èmi rò yí pé ìfọwọ́sowọ́pọ̀ òun ni nǹkan tá a need because ẹnu òkò là ń sọ pé ìkan lọ̀tọ̀ ìkan ní kinní kan àwa kan náà nù wáyà ti wà abroad so a lè rí nǹkan tó máa ṣe wá láǹfààní lọ́hùn tá a máa pa àwọn tó wà níbí báyìí àwa táwọn níbí báyìí náà lè rí nǹkan tó máa ṣe wọ́n láǹfààní lọ́hùn pàápàá jùlọ àwọn tó ń ṣe síkìrì ẹni tó ń kọrin a máa pera wa pọ̀ tẹ́nu wa bá ti kù ṣùgbọ́n tí ò bá sí ìfẹ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ òun la lack kọ́lọ̀ dẹ̀ ṣàánú pàápàá àwọn obìnrin wọn máa ń bú wa pé ẹ̀hún gbélé ọkọ ọ̀hún ṣe kinní kan alihamudulilayi mímọ̀ ṣe àwọn táwa ń lé ọkọ kọ́ tàìmọ̀ ṣe àwọn tí wọ́n sì ń lé ọkọ kọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ kán fi bú wa jù ẹ má jẹ́ kán fi bú wa jù ìmọ̀ràn mi sí àwa nìyẹn tó bá tún wá ń sọ nípa ẹgbẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ wípé ibìkan ni orísun tígi bá dẹ̀ wà ó máa ń pẹ̀ka so gbogbo àwọn ètò pẹ̀ka ẹ̀ náà ìkọ̀kan náà sì ni wá abẹ́ ibìkan náà la ṣì ń bọ̀ kọ́ bá wa ṣe ẹgbẹ́ náà ní ẹgbẹ́ alálùbáríkà mo discover ara mi látara àwọn òbí mi nítorí pé kí ni mo sọ lẹ́ẹ̀kan àwa lọ máa nígi lájé àwa lọ máa dúró dẹkùn má ṣojo ìyá mi ò bẹ̀rù kan ní ẹnìkan wà ó kí ló ń jẹ́ fobia máa ń bá gba máìkì báyìí gbogbo àwọn alásàlátù máa máa sọ̀ di ni bẹ́ẹ̀ náà bàbá mi torí bàbá alásàlátù ló máa ń pè wọ́n láàárín àwọn obìnrin bẹ́ẹ̀ máa gbé akí ah, ló ṣẹlẹ̀ wọ́n máa kọ orin wọ́n máa ṣàzí torí àwọn taraba kò dìríyà dáadáa wọ́n máa ṣàzíkiri kí lẹ fẹ́ nílé wa a ní tìjàníà a ní kọ̀dìríyà so atara wọn tó bá rán mi nírú màá kọrin bá fẹ́ fabọ́ màá kọrin so ara wọn mo ti discover ara mi àti ilé kéw ṣe mọ̀ kò sẹ́ni tí ò lọ lè ké wá lè bàtà sàṣọ wọn dẹ̀ máa ń tì wá síwájú torí abẹ so ìyẹn ni mo fi sọ pé mo discover ara mi láti bẹ̀. àmú lọ sí kátàkárà nítorí pé kí ni ọ̀nà kan ò wọ́jà ló mọ àáfàá tó ń tẹ̀ kọ ẹ má bínú ẹ̀yin àáfàá ṣe rí indọ́sítírì yìí èmi kà kún fún ọ̀n má sọ fáwọn ọmọ kò sẹ́ni tí òun rí challenges a lè lọ òde kó rí bákan kẹ́ máa gba èló lẹ́wà fún wa yìí kò síbi sí challenges ò sí ṣùgbọ́n tó bá ti ní other things tó ń ṣe ò ní jẹ́ kó fìn ok òun kọrin òun ránṣọ òun kọrin òun ṣerun òun kọrin òun tajà so báwo ni nǹkan ṣe fẹ́ fì yẹn tí kan bá tó bá flop lẹ́nu wàá fi kejì wàá fi gbé sókè òun ló jẹ́ kémi di ìyá olówó tẹ bá fẹ́ raṣọ ẹ fẹ́ ra bàtà àtọkùnrin àti obìnrin bed sheet anything tẹ bá fẹ́ ẹ wò mo tún tẹ ẹran ọdún ìyẹn tún kọ́ ẹlẹ́mìíràn ah jọ Facebook kí ló fẹ́ tà gan-an ah tí mi ìbá ti jalè tí mi ìdẹ̀dọ́kọ lọ́kọ ètò kùn kéré gan torí pé kí ni ká má bàa jìyà la ṣe ń yá má jìyà lọ́fà iṣẹ́ ọwọ́ iṣẹ́ òwò ó dáa gan o torí gbogbo kinní tá à ń ṣe àwọn kan tún ṣì ń bọ̀ lọ́la tí wọ́n á tún ṣe é ju àwa gan lọ bó la wá wà gbà yẹn ṣáà ní tọ́jú ọmọ mọ́ ṣáà ní tọ́jú ilé mọ́ ṣáà ní jẹun mọ́ so ó bẹ́tà kátà kárà. in another five years àbí in another one year gan mo gbàdúrà kọ́lọ́n ti gbé ọwọ́ gbogbo wa sókè àti èmi fúnra mi nítorí pé kí ni ohun mi kí n gbé industry wa kí n gbé lọ high level tí àwọn èèyàn expect ṣé mọ̀ olórin sìn àti ń bá onífújì kòlábò àti ń bá bọ́ọ̀sì àti ìbá wọn hip hop in fact American hip hop tó yẹ pé wọ́n máa kọrin ẹ̀sìn Muslim wà abroad now nínú àwọn tó ń kọ hip hop gan Muslim wà nù wọn ṣùgbọ́n àti ìgbé orin wa yẹn kó dé sí tó yẹ pé ìjọba gan wọn máa gbọ́ orin wa tó bá fẹ́ ṣe nǹkan lásòrò kẹjọ olórin Islam mélòó ló ti pè síbẹ̀ táwọn politician bá fẹ́ ṣe nǹkan olórin Islam mélòó ló ti pè ṣùgbọ́n àwa ni ká tún ìwà ara wa ṣe ká dẹ̀ mú nǹkan tá à ń ṣe pàápàá àwọn olórí wa kán help wa pé gbogbo gbogbo ibi ló wà tọ́rọ́ máa sọ pé olórí kinní kan ni kinní kan ẹ̀yin olórí wa ẹ gbé wa débi tó dáa káwa náà dẹ̀rẹ̀ ká múra sí iṣẹ́ nǹkan tó bá ń ṣe yẹn jẹ́ káyé mọ̀ pé nǹkan tó ń ṣe ni kò dẹ̀ múra sí ilé gbogbo wa ọ̀nà gbogbo wa kò ní dàrú ẹni tó ti ń bí a máa bí sí ẹni tí ò tí ì bí ọlọ́run á rẹ gbogbo wa lẹ́kún á ta wá lọ́rẹ gbogbo nǹkan tó ń wà lọ́kàn ọlọ́run á ṣe fún wa ọ̀làlá ọ̀là wàlà wátá ìlà abẹ́rẹ́ àlejò làzim ló jẹ́ ní bí mo ṣe ń bá a bọ̀ yìí kó má burú bí mo ṣe ń bá a bọ̀ yìí ọlọ́run gbé mi náà ga máa wò wá mi tí mú ọmọ ni kò wò ọlọ́run máa wò wá mi máa wò láì fi mi máa wò tí múra mi ọlọ́run máa wọ̀ ọ̀rọ̀ ẹnu mi. Má wò wá mi tí mú ọmọ ni kò wò mọ́ mi lára. Má wò wá mi tí mú ọmọ ni òru. Má sàlám.